gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá ẹ káàárọ̀ ẹ kú ọmọ hmm, bátẹ́gùn bá fẹ́ dènà ọmọ wọn dìbò eléyìí náà la fi ń kíra wípé a kú ojúmọ́ ẹ̀yin olólùfẹ́ kan ní BGI TV ọdẹ òdò bí ó dànù àwa náà ṣe jíire níbi ìbàyẹ ò lórí ìtẹ́ gbogbo wa àmì ṣàìsàn lágbára ṣe Èdùmàrè àìsàn tí ò gbógun Elédùmarè ní fi ṣe kó wa wá ẹ káàárọ̀ yìí lólùfẹ́ wa lẹ́ẹ̀kan sí òní ni ọjọ́ Jímọ̀ tó gbẹ̀yìn nínú ọ̀sẹ̀ yìí tó gbẹ̀yìn nínú ààwẹ̀ lẹ́ǹtì tó gbẹ̀yìn nínú ọjọ́ ọbọ Thursday tó gbẹ̀yìn nínú ààwẹ̀ lẹ́ǹtì tó gbẹ̀yìn nínú ọ̀sẹ̀ yìí tó gbẹ̀yìn nínú oṣù kẹta ọdún 2024 lágbára Ọlọ́run ẹ̀mí wọ̀ ò ní bá náà ẹ mú kí gbogbo àwọn kìrìsìtẹ́nì pátápátá tí wọ́n ń gbà rẹ̀ lẹ́ǹtì oní náà ni wọ́n jẹ oúnjẹ alẹ́ olúwa bí gbogbo wa ṣe ń jẹ oúnjẹ alẹ́ olúwa lónìí yìí yóò ṣe ìwòsàn àti ìmúláradá gbogbo àgọ́ ara wa lára àwọn eléyìí ni àwọn ìfilọ́lẹ̀ ìfilọ́lẹ̀ lè ti jésù kristu olúwa wa tó fi lélẹ̀ ó tó di wípé kúrò nínú ayé òun ẹ̀ṣẹ̀ yìí tó nígbà jẹ́ kó sì má ṣe yí ní ìrántí mi ẹ̀yin olólùfẹ́ wa ẹ mọ̀ bá a ṣe ń ṣe lórí ìkànnì yìí lórí ètò àìtò ojúmọ́ aláyọ̀ wípé labala labala òun náà ni ètò yìí ló pín sí ṣùgbọ́n ohun tó kún inú ètò yìí náà ni wípé a máa ń fún yín náwọn ìròyìn ilé tó jẹ́ pé ó jẹ́ kúlẹ̀kúlẹ̀ tó ń di àwọn kankan ní gbòógì mú lórílẹ̀‐èdè nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí àwọn ìròyìn tó ń jáde láàárọ̀ òní yìí ló ní yàjò yàjò òun náà la máa ń wá sí ojú ìwòran yàtì sí etí ìgbọ̀nyín olùsọlá sọlá ló ń pọ̀ méjì lẹ́kọ̀ọ́ ló kọ́ bàbá tó bí lọ́mọ olómi ọgbọ́n làwọn èèyàn ń pè mí ọmọ ara àkíní mi màjú méjì ọmọ ẹrí ní sìn ní ẹ̀kọ́ kìí sìn yẹn wíwá nǹkan fìdílé láàárọ̀ òní yìí ẹ jẹ́ n kọ́kọ́ fún yín láwọn kókó ilé ìta bá pàdé nínú ìròyìn láàárọ̀ òní kó tó di wípé àwọ̀ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ nígbà tá a kọ́kọ́ lọ nígbà gbàgbọ́ kókó inú ìròyìn náà la lọ sókè lọ́hùn láti lọ darapọ̀ mọ́ fẹ́lẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ mọ̀ bí a ṣe máa ṣe láti lè gbọ́ ìròyìn nípa ti eré ìdárayá ṣùgbọ́n ẹ jẹ́ fún yín àwọn kókó nínú ìwé ìròyìn The Nation láàárọ̀ níyìí àwọn nǹkan mà ti gba ìjọba àpapọ̀ lámọ̀ràn wípé hmm, bó bá kọ wájú sí yín ẹ̀ta o bó bá kẹ̀yìn sí yín ẹ̀ta bó bá kẹ̀yìn nìkan kẹ́ ẹ tẹ́rù ara yín pa lòwe tí wọ́n máa ń gba ìjọba àpapọ̀ tí wọ́n ń pa fún ọ wípé ẹ ká wọ́ ọgbọ́n míì láti lè dojú kọ ètò ààbò tó mẹ́ẹ lórílẹ̀‐èdè nàìjíríà bí ọgbọ́n kan bí ò bá digi ẹ̀já wá gbọ̀n nígbà bá ń fi òwò aláǹtakùn digi tí ò bá dì ẹ̀já wọ́kùn ká fi dì í ìwé ìròyìn the nation ló gbélé e jáde ẹ̀ní sọ ọ́ ẹ̀ àti mọ̀ kúlẹ̀kúlẹ̀ rẹ̀ làá gbọ́ nínú ìwé ìròyìn ẹ wo àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Rivers wọ́n mà ti rọ́wọ́ tó babaláwo kan o ilé tó jẹ́ wípé oògùn lòun máa ń ṣe fún àwọn èèyàn tí wọ́n máa ń fi ọgbọ́n jìbìtì gba ọkọ̀ ayọ́kẹ́lẹ́ lọ́wọ́ èèyàn wọ́n mú babaláwo ìyá àti àwọn èèyàn márùnléní ogún níbi tí wọ́n ti fi ọgbọ́n jìbìtì àti ọgbọ́n oògùn tí wọ́n ti fi gba ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ilé tó tó mọ́kàndínní ọgọ́rin seventy nine cars ìwé ìròyìn Vanguard ni yóò gbìyànjú jáde ní àárọ̀ nídìí ìgbà ọ̀tún máa ń bọ̀ o nítorí pé ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó ṣe àfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ kan lánàá àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni àádọ́ta níye fífítì òun náà ni ó ṣàgbékalẹ̀ wọn lónìí ó pè wọ́n ní ìgbìmọ̀ àmúṣeyá lónìí kọ́mọ́nkébé oníṣẹ̀lẹ̀ pàjáwìrì láti nígbà náà ló fún wọn lódindi oṣù mẹ́fà láti lè jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kó padà bọ̀ sípò oṣù mẹ́fà orílẹ̀-èdè yìí ọmọ ní ọmọ àṣẹgbẹ́ yóò gba ìtumọ̀ ohun tí yóò sì ní àyípadà rere ìwé ìròyìn punch ló gbìyànjú jáde láàárọ̀ nìyí nínú ìwé ìròyìn daily trust ẹ mọ̀ pé ìdìbò ń bọ̀ ní kò pẹ́ kò pẹ́ ti Ayédátiwa tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Ondo òun náà ló mà ti yan àwọn méje nínú àwọn tó jẹ́ aládùúró ti gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Ondo ìyẹn olóògbé Akérédolú ló ti yan wọ́n o gẹ́gẹ́ bí alámójútó nínú ìwé ìròyìn Daily Trust jẹ́ wọnú ìwé àbára nínú ìwé ìròyìn Daily Trust kí n tó Samfara ó gbọ̀n àti pariwo ó ní ọwọ́ tí ń ni a kì í ti bá bí aṣọ àìsàn orúkọ tí ń jẹ́ náà nípa mínísítà fiẹ́lẹ̀ bòmí mọ́ra ń pẹ́ ẹ wò ó a ò náwọn ọmọ ogun tó tó láti lè kojú àwọn agbésùmọ̀mí àwọn ọmọ ogun tó tún wà gan-an ni wọ́n tún ń gbé wọn kúrò ní ìpínlẹ̀ sanfara gómìnà ìpínlẹ̀ ọ̀hún òun náà ló bùgbé tabẹ́ o tó pariwo rẹ̀ síta inú ìwé ìròyìn lídáṣípù gómìnà ìpínlẹ̀ èkó babájídé olúṣọlá sanwó-olú ló mà ti sọ̀rọ̀ o lórí gbajúgbajà òṣòwò ni èyí ò Dangote tó tún jẹ́ ọ̀kan nínú àwọn tó náwó jùlọ lágbàáyé tó sì jẹ́ ní àkọ́kọ́ tó náwó jù lórílẹ̀‐èdè nàìjíríà ló sọ wípé wò ó ìgbàyégbádùn àwọn èèyàn báyìí ló jẹ Dangote lógún kì í ṣe èrè tó fẹ́ dín nínú àwọn ohun tó ń tà èmi kọ́ ọmọ wíbẹ̀ ò Babájídé Sanwó-Olú òun náà ló sọ bẹ́ẹ̀ nínú ìwé ìròyìn nídásìkò láàárọ̀ èyí látàrí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iná mọ̀nàmọ́ná tẹ́ ò bá gbàgbé pa amúròyìn wá lánàá òde òní níbi tí wọ́n ti ń nàka lẹ́kọ̀ọ́ sí ẹni tó jẹ́ alákòóso fún ìpèsè iṣẹ́ agbára ẹ̀ èèyàn kan màdíyẹ tí wọ́n porúkọ wọn ní expo ni wọ́n sọ wípé bá a ṣe ní afẹ́fẹ́ gáàsì tó pọ̀ tó lórílẹ̀‐èdè nàìjíríà kò yẹ kí ìyà iná mọ̀nàmọ́ná kó mọ̀ jẹ̀ o wéèrè ní Vanguard òun náà ni ó sọ bẹ́ẹ̀ ní àárọ̀ òde òní yìí ẹ bákan náà gómìnà ìpínlẹ̀ Abia ló mà ti ṣèlérí o wípé àwọn yóò ṣe ìpèsè sílẹ̀ àwọn ọ̀nà tí àwọn àgbẹ̀ aróko sọ̀rọ̀ wọ́n á fi máa ṣe ohun àgbẹ̀ wọn tí ó sì ní sí wàhálà gómìnà ìpínlẹ̀ Abia òun náà ló ṣèlérí yìí o fún àwọn àgbẹ̀ ẹ jáde wá gbangba ẹ wá sọ̀rọ̀ ẹ má fi kọ́lu kọ́ ọkàn wá lójú o bùkátì òun náà ló mà ti sọ eléyìí pé ẹ wá ṣàlàyé bẹ́ẹ̀ ṣe gba àwọn ọmọ tí wọ́n jí gbé tẹ́ one hundred and thirty seven nínú ẹ wá ṣàlàyé bẹ́ẹ̀ náà sanwó fún wọn ó yà ó báwo lẹ ṣe gbà wọ́n tẹ́ ẹ̀ sì sọ fún èèyàn kankan wípé àpòtọ́ mà ní kinní yìí ń fẹ́ jọjú òótọ́ tẹ́ ẹ̀ sì sọ fún èèyàn kankan pé ibi agbé ìgbàdé o akọjú wọn ni o àyìnbọn ni o àṣepàpà òpópó ni o làṣẹ ẹ wá ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ ìwé ìròyìn Daily Post náà ni yóò tú pẹrẹpẹrẹ yìí náà jáde láàárọ̀ òní yìí ká tó bẹ̀rẹ̀ sí ni máa wọnú ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn Eh, jaake kita oɗon kalau goɗɗo ini leydi ya mo gbogbo ibi tí a bá ti láǹfààní láti máa wò wá láti máa gbọ́ wá níkànnì amóhùnmáwòrán BGI TV ọdọọdún bí àjèrè bí àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba tó tún fún wa láǹfààní láti rí èyí tí ń ṣe ojúmọ́ aláyọ̀ ọ̀pọ̀ rírẹ̀ láòṣe lókè erùpẹ̀ ẹ̀yìn tí ẹ̀dẹ̀ ń gbàwẹ̀ àwa tí ẹ̀dẹ̀ ń gbàwẹ̀ báwo ni àwẹ̀ ṣe ń lọ ó di mélòó lápá ọ̀dọ̀ tìyín ṣe ń kọ́ sílẹ̀ ṣe ń kà á ẹ̀mí tó bẹ̀rẹ̀ ló máa ṣe bẹ́ẹ̀ ló máa parí láyọ̀ àti àlàáfíà ànífẹ́nikẹ́ni àwẹ̀ ọdún ìtúnú àwẹ̀ yìí àjọ máa ṣe láyọ̀ àti àlàáfíà ni ó dá láìdí ìnà pẹ̀lú láì fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ péjọ ẹ káàbọ̀ sórí ètò òjòmọ́ aláyọ̀ abala tá a wà yìí là ń pè ní láti orí pápá BGI TV níbi láti máa fún yín láwọn ìròyìn eré ìdárayá lọ́lọ́kọ̀ òjọ̀kan gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ yìí ta náà níjọ tèmi tèmi oníjọ tàná torí àwọn ìròyìn eré ìdárayá ni wọ́n ti bá wa wá sóde bíbà láàárọ̀ yìí ẹ̀yin ní kẹ́ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kàtújọ jẹ̀gbádùn ètò òjòmọ́ aláyọ̀ gẹ́gẹ́ ni mímì tó bá dọ́jà báyìí wọ́n á mọ̀ pé dọ́jà ni èmi tí í tòótọ́ Samuel Owóyẹmí fẹ́lẹ́fẹ́lẹ́ láyé lórúkọ mi fẹ́lẹ́ ní gbogbo èèyàn mọ̀ mí sí èmi náà kọ́ ọlọ́run ọba òkè ló fún mi ṣe ní gbogbo ìgbà mo ti dé o gẹ́gẹ́ bí ìṣe mi láti máa fún yín ní eré ìdárayá láàárọ̀ yìí ká tó ní ìsíwájú ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ wa Facebook gbàgede ìmọ̀ with Aláwìyé Adébáyọ̀ lórí instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí youtube bàbá gbàgede ìmọ̀ ọ̀làǹjẹ́ lórí youtube ẹ má wàá gbàgbé láti subscribe láti máa rí àwọn ìròyìn wa àti àwọn ètò wa òlọ́lọ́kọ̀ òjọ̀kan bí a bá ṣe múlẹ̀ bákan náà àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán bíi BGI ẹ̀yin kẹgbẹ́ kínní yẹn káwa ṣe bẹ́ẹ̀ káfi tiwa gbé ti ń lárugẹ tó yá ẹ jẹ́ ká bọ́ sí ẹnu iṣẹ́ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ yìí ǹjẹ́ jẹ́ mọ̀ pé lẹ́yìn tí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà super eagles tí wọ́n pàdánù sọ́wọ́ orílẹ̀-èdè mali ní ọjọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ tí a wà yìí ọ̀pọ̀lọpọ̀ awuyewuye ló ti ń lọ wípé a ah, ṣé fìnídì george ṣé ó ṣe bẹ́ẹ̀ ṣó kájú òṣùwọ̀n láti jẹ́ akọ́nimọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà bí òun ló jẹ́ kí àwọn èèyàn máa ṣe bẹ́ẹ̀ fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò kódà wọ́n fi ọ̀rọ̀ wọ́n fúnra lára rẹ̀ lẹ́nu wò ohun tí Finidi George wá sọ fún wọn wípé ẹ wò ó gẹ́gẹ́ bí mo ṣe jẹ́ akọ́nìmọ̀gbà fìdíhẹ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà Super Eagles èmi ò súbẹ̀bẹ̀ àbí èmi ò ṣe wàhálà kankan mi ò sáré káàkiri kí n lè gba iṣẹ́ yìí délẹ̀ dáadáa eléyìí ni ohun tí Finidi George ń sọ fún àwọn ènìyàn tí wọ́n sọ pé òun ń dọ́gbọ́n òun òun lọ́ bì òun lọ́ kòkó láti gba iṣẹ́ akọ́nìmọ̀gbà ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà bí ẹ kò bá gbàgbé ní ìbẹ̀rẹ̀ oṣù tí a wà yìí ni àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè nàìjíríà ni wọ́n ti kéde wípé ààyè yẹn ó ti ṣòfò fún ẹnikẹ́ni tó bá láǹfààní láti jẹ́ akọ́nìmọ̀gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀‐èdè nàìjíríà níbi tí ọ̀rọ̀ wa dé dúró yìí Finidi George ni wọ́n ní kó sì máa ṣe ààyè ibẹ̀ náà nígbà tí wọ́n yóò fi rí akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà Finidi George yẹn má gbàgbé pé òun náà ti gba bọ́ọ̀lù tẹ́lẹ̀ rí fún ikọ̀ agbábọ́ọ̀lù Ajax ìyẹn lórílẹ̀-èdè Netherlands níbi tí ọ̀rọ̀ wa dé dúró yìí wọ́n ti ń sọ ìgbìmọ̀ pé Finidi George ó yẹ kò yẹ fún iṣẹ́ náà òun fúnra lára ti wá sọ ọ́ di mímọ̀ pé ẹ wo èmi ò ṣe wàhálà kankan láti rí pé mo gba iṣẹ́ náà délẹ̀ dáadáa bí wọ́n bá gbé wá wá déédéé bí wọ́n sì gbé wá déédéé ni ìyẹn ni kí ekule kó gbọ́ kó lọ sọ fún toko gẹ́gẹ́ bí Finidi George ti ṣe sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé ẹnìkan náà tó jẹ́ agbábọ́ọ̀lù ọwọ́ ẹ̀yìn fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Kenneth Omeru ó mà ti sọ ọ́ di mímọ̀ nígbà ẹ̀wò lẹ́yìn tí ajẹgbalọ́wọ́ ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Mali hmm, àfojúsùn wa ó ti kúrò níbẹ̀ ó ti bọ́ síbi ìdíje mẹ́sẹ̀yọ tí a máa gbá fún ife ẹ̀yẹ àgbáyé ìyẹn 2026 world cup èyí tí yóò máa wáyé lọ́dún 2026 Kenneth Omeru ló ti wá sọ di mímọ̀ pé lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ́ ojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀ Ghana àti Mali àfojúsùn wa ló ti wá lọ sí ibi ìfẹsẹ̀wọnsẹ̀ ti ìdíje kò mẹ́sẹ̀yọ tá a fẹ́ máa gbá ojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀ South Africa àti orílẹ̀-èdè Benin Republic nínú oṣù kẹfà ọdún tí a a mọ̀ gẹ́gẹ́ bí ọ̀kan akọ̀ròyìn fún ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà ló ti wá sọ gbúmọ̀ sí iwájú pé lótìtọ́ àti lódò àlàǹfààní láti perégedé fún èyí tí ó wáyé lọ́dún 2022 ìyẹn world cup tó wáyé lórílẹ̀-èdè qatar ṣùgbọ́n lọ́wọ́ tá a wà yìí àwọn ikọ̀ agbábọ́ọ̀lù tó wà nínú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè nàìjíríà lásìkò yìí àwọn náà ń pòǹgbẹ fún ife ẹ̀yẹ àgbáyé ti ọdún 2026 torí náà àfojúsùn wa ó ti kọjú lọ sí apá abẹ gbogbo ohun tó bá gbà làá ò ṣe kí ni làá ò fi fún un láti rí pé àjáwé olúborí àpèrègèd díje fún ìdíje world cup ẹ má gbàgbé pé a ti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí látìgbà tí wọ́n ti pè wá sí ìsọ̀rí ìfẹsẹ̀wọnsẹ̀ méjì tá ti gbá nínú ìsọ̀rí tá a wà draw la kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Lesotho àti Zimbabwe ìyẹn jẹ́ gẹ́gẹ́ bó ṣe máa jẹ́ láàárọ̀ yìí ẹ jẹ́ ká lọ sí orílẹ̀-èdè Germany níbi tí ẹnìkan ti ń ṣe agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tó ń gbá jẹun nínú agbábọ́ọ̀lù Bayer Leverkusen ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Victor Boniface ló ti ń sọ di mímọ̀ pé òun kò lè dúró mọ́ láti padà lọ sórí pápá ẹ má gbàgbé ìgbà agbábọ́ọ̀lù yìí ló ní ìfarapa nígbà tí à ń gbáradì fún ìdíje AFCON ní orílẹ̀-èdè Ivory Coast ìṣe ìfarapa yìí ó la iṣẹ́ abẹ lọ nínú oṣù kínní ọdún tá a wà yìí ẹni ọdún mẹ́tàlélógún ìyẹn Victor Boniface ló ti wá sọ ọ́ di mímọ̀ pé ẹ wò ó mm, lótìtọ́ àti lódodo April lẹ́ ń retí mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n mm, a sọ pé ó máa pẹ́ ṣùgbọ́n ó ti yá lásìkò yìí mi ò lè dúró mọ́ láti bọ́ sí òòrè pápá mo ti mísì pápá mo ti mísì àwọn ọ̀rẹ́ mi eléyìí ló jẹ́ kí wọ́n aṣọ di mímọ̀ pé ó ṣeéṣe o kí máa rí Victor Boniface lórí pápá ní òpin ọ̀sẹ̀ yìí nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ Bayer Leverkusen bá ń kọ kojú ikọ̀ agbábọ́ọ̀lù Oppian ní òpin ọ̀sẹ̀ níbi ìdíje German Bundesliga bákan náà ló sọ di mímọ̀ pé ẹ wò ó mi ò wá fún nǹkan míì lórí pápá sínú ikọ̀ agbábọ́ọ̀lù Bayer Leverkusen àṣeyọrí àti àwọn ohun tí mo lè ṣe láti ṣe ìrànlọ́wọ́ fún ikọ̀ agbábọ́ọ̀lù náà òun ló gbé mi wá sínú ikọ̀ agbábọ́ọ̀lù yìí bí ẹ kò bá gbàgbé góòlù mẹ́rìndínlógún ni Victor Boniface ti gbá wọlé ìrànlọ́wọ́ mẹ́jọ níbi ìfẹsẹ̀wọnsẹ̀ mẹ́tàlélógún níbi gbogbo ìdíje tó ṣojú fún ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ ìyẹn Simon agbábọ́ọ̀lù ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti kéde rẹ̀ pé yóò máa pàdánù gbogbo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó kù ní sáà tí a wà yìí látàrí ìfarapa èyí tí ó ní níbi tí orílẹ̀-èdè nàìjíríà ti ń kojú ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè mali ẹ má gbàgbé fún ìtẹ́báwo ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn dáadáa ẹ rí i pé òun àti aṣọlé ìyẹn goalkeeper orílẹ̀-èdè mali wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n pàdé ara wọn wọ́n gbára wọn sẹ́rí mọ́ra wọn ló jẹ́ kí ìfarapa yẹn kó wáyé ojú ẹsẹ̀ ni wọ́n ti gbé kúrò lórí pápá tí wọ́n sì gbé lọ sí ilé ìwòsàn láti ilé ìwòsàn ó lajú sínú ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ neat gẹ́gẹ́ bí ìròyìn ti ṣe sọ di mímọ̀ ní wípé ikọ̀ agbábọ́ọ̀lù rẹ̀ fúnra rárá wọn ni wọ́n ti wá sọ di mímọ̀ wípé ibi tọ́rọ̀ dédò yìí hmm, eh, Moses Simon yìí kò ti ní ìfarapa tó lágbára púpọ̀ tí yóò máa jẹ́ kó pàdánù gbogbo ìfẹsẹ̀wọnsẹ̀ tó kù fún sáà ti àwọ̀ yìí àdúrà wa ni pé nǹkan lọ́run tètè bá wa ṣe kíni ó tètè mú ìpadàbọ̀ sípò bá àgọ́ ara rẹ̀ kó lè tètè bẹ̀rẹ̀ sí ní ṣe bí agbábọ́ọ̀lù bí àwọn ẹlẹgbẹ́ rẹ̀ ẹ jẹ́ ká kúrò bẹ́ẹ̀ ẹ jẹ́ ká máa ti bí lọ sí ilẹ̀ òkèrè kí ló ń ǹjẹ́ rántí ìṣẹ̀lẹ̀ tó ní ṣe pẹ̀lú eh, Rubilas ẹni tí ń ṣe ààrẹ àná fún àjọ tó ń rí sí bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá lórílẹ̀‐èdè Spain ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ níbi tó ti fi ẹnu ko agbábọ́ọ̀lù obìnrin Amoso nígbà tí wọ́n gba ife ẹ̀yẹ àgbáyé ti àwọn obìnrin ìṣẹ̀lẹ̀ yẹn kò tí ì tán síbẹ̀ o ó sì ń já ìròyìn báyìí bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti fún eh, arákùnrin yìí ní àwọn ìjìyà ẹ̀ṣẹ̀ kankan ṣùgbọ́n kò tẹ́ àwọn ará eh, bí yìí kò tẹ́ wọn wọ́n lọ́rùn níbi ni àwọn ti sọ wípé àwọn olùfisùn àwọn olùtakò wọ́n tún tún dìde ariwo wípé ẹ wò ó Rabilat yìí tí ẹ fi ẹ̀sùn ìwà ìbálòpọ̀ lọ́nà àìtọ́ tí ẹ fi kàn gbogbo ìjìyà ẹ̀ṣẹ̀ tẹ́ fún yìí kò tẹ́ wa lọ́rùn o ẹ jẹ́ kó lọ san owó tí iye rẹ̀ tó hundred thousand euro bákan náà ẹ tún lọ lọ sí ẹ̀wọ̀n ọdún méjì fún èyí tí ó ṣe fún arábìnrin yìí eléyìí ni ariwo tí wọ́n tún pa lórílẹ̀‐èdè Spain o ìpè dandan ní dandan wọn fẹ́ jẹ́ kí arákùnrin yìí kó ṣe bẹ́ẹ̀ kó lọ sí ẹ̀wọ̀n ọdún méjì àti àbọ̀ kó tún sanwó rọ̀gbùrọ̀gbù kó fi gbára lẹ́yìn àwọn ìjìyà ẹ̀ṣẹ̀ kan tí wọ́n ti fi kọ́ lọ́rùn kí ló dé ẹ kí òun náà rí mú mi ṣùgbọ́n ibi tọ́rọ̀ náà máa já sí á kí ẹ máa gbọ́ lórí pápá BGI TV ó dá ẹ jẹ́ ká lọ síbi tí ìfẹsẹ̀wọnsẹ̀ ti wáyé lánàá láàrin orílẹ̀-èdè Argentina àti orílẹ̀-èdè Costa Rica láìsí Messi nílé o àwọn náà wọ́n jáwé olúborí ẹ má gbàgbé pọ́pọ́kọ́ ti jáwé olúborí lálákọ̀ọ́kọ́ níbi ìf ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n gbá kojú ikọ̀ agbábọ́ọ̀lù tí wọ́n gbá kojú nígbà náà ṣùgbọ́n níbi àná òde yìí wọn kojú orílẹ̀-èdè Costa Rica wọ́n sì jẹ wọ́n sì nà wọ́n pẹ̀lú àmì ayò mẹ́ta sí ẹyọ kan Angel Di Maria Alex McAllister àti eh, Lautaro Martinez àwọn ni wọ́n gbá góòlù mẹ́ta wọlé lẹ́yìn tí ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Costa Rica àwọn ló gbá góòlù kan wọlé o hmm ní abala ìfẹsẹ̀wọnsẹ̀ ẹ̀yẹn eh, ìyẹn abala àkọ́kọ́ ní èyí tó wáyé ní Los Angeles nígbà tí wọ́n máa padà eh, ní àwọn agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Argentina wọ́n bá dábí ọdún rọ̀ bí òwe wọ́n jẹ́wọ́ gbé yes àwa gangan ni alágbá ife ẹ̀yẹ àgbáyé àwa wa ló wà lọ́wọ́lọ́wọ́ yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ eh, fún ikọ̀ agbábọ́ọ̀lù Costa Rica wọ́n náà wọ́n pẹ̀lú àmì ayò mẹ́ta sí ẹjọ́ kan ni wọ́n fi jẹgbà láìsí Messi torí ìfarapa tí ah, agbábọ́ọ̀lù yìí ní ìkòjẹ́kò ó fi ara hàn tẹ̀bá ṣì ń ṣe méjì wé kí ló dé tí Messi ò ṣe sí lórí pápá lánàá ẹ jẹ́ ká lọ sórílẹ̀-èdè Spain kí ló ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Spain ǹjẹ́ jẹ́ mọ̀ pé ṣáájú ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rẹ̀ láàrin ikọ̀ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè Spain àti Brazil Vinicius Junior ó sọ kankan ó ní ẹ wò ó èébú ẹlẹ́yàmẹ̀yà tó ní ṣe pẹ̀lú àwọ̀ kò yẹ lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ẹ yé jẹ́ ká ṣerú àwọn nǹkan wọ̀nyí mọ́ bí ẹ kò bá gbàgbé pé Vinicius Junior yìí òun ló máa ń fi orí kó gbogbo gbogbo ẹ̀ lọ́pọ̀ ìgbà tí ó bá ń gbá bọ́ọ̀lù wọ́n á ṣàdédé máa bu kí wọ́n máa sàn kọlù ó láti máa fi bu pé ẹ wò ó ìwọ yàtọ̀ sí wa gbàpọ̀ àwọn kan tàmẹ̀dò ló jẹ́ kí wọ́n tún wá ṣe àgbékalẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ ọlọ́rẹ̀ẹ́sọ̀rọ̀ yẹn láti ṣe kíni láti fa ojú àwọn èèyàn mọ́ra kí wọ́n sì polongo wípé irú wàyí kò yẹ láwùjọ lẹ́yìn àbájáde ìfẹsẹ̀wọnsẹ̀ náà ẹ má gbà wípé àmì ayọ̀ mẹ́ta ló padà yọrí sí Vinicius Junior tí wàá sọ di mímọ̀ lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ pé inú mi ò dùn tó bí àwọn àwọn tí wọ́n ṣe àgbékalẹ̀ eh, ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn bí wọ́n ṣe fi ọwọ́ mú ìfẹsẹ̀wọnsẹ̀ yìí kò tẹ́ wọn lọ́rùn gẹ́gẹ́ bí agbábọ́ọ̀lù ohun tí wọ́n fẹ́ fi eh, ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn polongo wọn polongo ẹ̀ dáadáa kò sì dùn mọ́ òun nínú òun ni Vinicius Junior ló sọ lẹ́yìn ìfẹsẹ̀wọnsẹ̀ náà kódà wọn ní owó tó yẹ kí àwọn tó ṣe àgbékalẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ yẹn pa wọn pa iye tí wọ́n lérò ṣùgbọ́n ní báyìí eh, wọ́n ti sọ di mímọ̀ pé ọjọ́ iwájú àwọn á sì pa gbogbo ẹ̀ rẹ̀ Ronaldinho òun ló sọ̀rọ̀ lásìkò yìí pé ẹ̀wọ́ inú mi ò dùn ohun tá a bá lọ kọ́ la rí níbi ìfẹsẹ̀wọnsẹ̀ náà ẹ jẹ́ ká kúrò ńbẹ̀ ẹ jẹ́ ká lọ sí ọ̀dọ̀ agbábọ́ọ̀lù ọmọ Chelsea ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ Romeo Lavia hmm, ẹ má gbàgbé pé wúrọ̀gbùrọ̀gbù ni wọ́n fi ra agbábọ́ọ̀lù yìí o látinú ikọ̀ agbábọ́ọ̀lù Southampton pẹ̀lú sixty million euro àtìgbà náà ni ó ti ń ṣe ségesège nínú ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ó ní ìfarapa wọn tẹ̀tí rò ti dé pátápátá ní o ṣùgbọ́n lọ́wọ́ yìí ìfarapa tuntun la agbábọ́ọ̀lù yìí tuntun ní o eléyìí ló jẹ́ ká wá sọ ni fiye se kanpɔ ni gbogbo àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tí wọ́n fẹ́ gbá ní sáà tí a wà yìí gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ di mímọ̀ òun náà wá wò pé ah irú eléyìí kí ló dé tó ṣe ṣẹlẹ̀ sí òun lágbo bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ọmọdé ara òun ẹni ogún ọdún tí òun wá bẹ̀rẹ̀ ìrìn àjò bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá òun pẹ̀lú ìfarapa ó ṣe ó bá ìjákulẹ̀ pàdé eléyìí ó dàbí ìdójútì sí òun gangan fúnra lára rẹ̀ ó ṣàfi gbogbo ọ̀rọ̀ yìí lórí ẹ̀rọ ayélujára Instagram rẹ̀ lánàá wípé wò ó kò dùn mọ́ èmi náà ní nínú ṣùgbọ́n ó ti dé náà nìyẹn a ṣe bẹ́ẹ̀ a pa mọ́ra a fi ṣoṣùn a fi para ó wá sọ di mímọ̀ pé ẹ wò ó màá ṣiṣẹ́ takuntakun fún ara mi láti rí pé mo padà sórí pápá láti rí pé àwọn àṣeyọrí tí ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea tí wọ́n bá ń ṣe lọ́jọ́ iwájú èmi náà màá wà níbẹ̀ láti tọ́ka pé yes èmi bẹ́ẹ̀ ni èmi gangan mo wà lára àwọn èèyàn tí wọ́n mú àṣeyọrí bá ikọ̀ agbábọ́ọ̀lù Chelsea ibi tí ọ̀rọ̀ dédò yìí Romelu Labia ẹ wò ó ti ní ìfarapa o ẹ̀yin ọmọ Chelsea ẹ kú àtẹ̀mọ́ra o ẹ kú àmúmọ́ra lórí agbábọ́ọ̀lù yìnyín tó tún ṣe bẹ́ẹ̀ tó tuntun ní ìfarapa ẹ jẹ́ ká máa fi eléyìí ká díẹ̀ nílẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ yìí ìjẹ́jẹ́ mọ̀ pé òǹgbọ́ntarìgì ẹnìkan tó mọ̀ nípa káràkátà àwọn agbábọ́ọ̀lù Ben Jacobs lórúkọ rẹ̀ ló ti sọ di mímọ̀ pé Victor Osimhen agbábọ́ọ̀lù atamátàsí ọwọ́ iwájú nínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yẹn hmm, mo ti ti mọbi tó ń lọ o màá sọ fún yín ibi tó ń lọ gangan ó wá mẹ́nuba inú kọ̀ agbábọ́ọ̀lù tí Victor Osimhen lọ ó ní ẹ̀wò ẹ má ṣiyèméjì ẹ má yiri ẹ̀wò inú kọ̀ agbábọ́ọ̀lù Paris Saint-Germain ìyẹn PSG ibẹ̀ ló ń lọ kì í ṣe inú kọ̀ Chelsea o kì í ṣe inú kọ̀ Arsenal rárá ẹ má lọ máa rò ó ó sọ eléyìí di mímọ̀ sí iwájú látàrí ọ̀rọ̀ awuyewuye èyí tí ó ti ń lọ lórí Victor Osimhen wípé ó máa kúrò nínú ikọ̀ agbábọ́ọ̀lù Napoli ní ìparí sáà ti àwọ̀ yìí bó tilẹ̀ jẹ́ wípé àdéhùn rẹ̀ ó di ọdún 2026 kó tó tẹnubọ èkó ẹ̀dín má gbàgbé pé ibi tí ọ̀rọ̀ ń lọ yìí ẹni tí ń ṣe ààrẹ ikọ̀ agbábọ̀lù Napoli ìyẹn De Laurentiis ló ti sọ ọ́ di mímọ̀ ó ṣeéṣe kóun gbówó tóun gbé lé Victor Osimhen ó ṣeéṣe kóun gbé wálẹ̀ o ikọ̀ agbábọ̀lù tó bá fẹ́ á eléyìí ló tún jẹ́ kí ẹni tí ó mọ ti fún tẹ̀tọ̀ káràkátà àwọn agbábọ́ọ̀lù ìyẹn ẹni tí orúkọ rẹ̀ jẹ́ Jacob sọ di mímọ̀ pé ẹ má dààmúra yín jìnnà gbogbo ẹ̀yin tẹ̀ ń súbẹ̀bẹ̀ káàkiri àwọn ikọ̀ agbábọ́ọ̀lù Napoli lórí Victor Osimhen ẹ má dààmú ara yín jìnnà èmi ti mọ ibi tó ń lọ inú ikọ̀ agbábọ́ọ̀lù PSG ló ń lọ ẹ jẹ́ ká wò ó bóyá ló ti tán àti lódodo ni Victor Osimhen lọ sínú ikọ̀ agbábọ́ọ̀lù PSG ìṣojú wa náà ló máa ṣe etí yín ò ní dé sí ojú yín kò ní fọ́ sí ìròyìn tí ó bá délẹ̀ tán tó bá tábà sè tó bá jiná tán àmọ́ àwọn wá sí ti gbòyìn lórí pápá BGI TV ẹ jẹ́ ká máa fi eléyìí ká díẹ̀ nílẹ̀ gẹ́gẹ́ bí a ti kọ̀wé rẹ̀ láàárọ̀ òní lórí ètò láti orí pápá BGI TV abala kan rèé lórí ètò ojúmọ́ aláyọ̀ ká tó máa lọ ẹ má gbàgbé o láti darapọ̀ mọ́ wa lójú òpó ìkànnì abánidọ́rẹ̀ẹ́ wa Facebook gbàgede ìmọ̀ with aláwòye adébáyọ̀ lórí instagram gbàgede ìmọ̀ underscore twenty two lórí youtube ńkọ́ bàbá gbàgede ìmọ̀ là ń lórí youtube àyè ṣí sílẹ̀ fún ìpolówó ọjà níkànnì amóhùnmáwòrán BGI TV ẹ̀tà níta kan mẹ́ranko mi ò tó tà ẹ jẹ́ ká fi tiwa gbé tiyín lárugẹ kó lè rí bó ṣe yẹ kó rí ó dún ní mímì kí n ṣàìmọ̀ fólógo àfin tèmi ò nílò ìdánimọ̀ lọ́jà tó bá dọ́jà báyìí wàá mọ̀ pé ó dọ́jà ni èmi tiyín tòótọ́ Samuel Owóyẹmí fẹlẹfẹlẹ láyé lórúkọ mi fẹlẹ ní gbogbo èèyàn mọ̀ mí sí títí dìgbà mìíràn tá fi láǹfààní láti máa gbóhùn ara wa ẹ̀mí gbá pẹ́nátì fọ́tún yìí ó ìṣègùn wọn ti kọ̀lẹ́ẹ̀tì ló ń jẹ́ bẹ́ẹ̀ ire o ètò ojúmọ́ aláyọ̀ ń tẹ̀síwájú pẹ̀lú ìgbìmọ̀ رمضان هل هلاله Ramadan Kareem ọpẹ́ni fún ọba Allah tó fún wa láǹfààní. lẹ́yìn tó ń múni náà kí gbogbo mọ́mìnì àti mùmìnà wà àfojúsọ́nà ètò kan ètò kan. oṣù alápọ̀nlé bẹ́ẹ̀ ni oṣù alápọ̀nlé ní ètò kan ògòrí afẹ́fẹ́ àkókò Ramadan ọdún yìí tí í ṣe jíra fourteen forty four lórí ìkànnì BGI TV bàbá gbàgede ìmọ̀ tẹlifíṣàn kọ́kọ́ orí rẹ̀ lórí ẹ̀rọ amóhùnmáwòrán ayélujára ayélujára lójoojúmọ́ ní déédéé aago mọ́kànlá méjìlá àbọ̀ ọ̀sán oṣù alápọ̀nlé àpọ́nlé oṣù ọlá oṣù gbígbàdúrà ní ti ìdàgbàsókè lọ́nà ìwà níwọ́ àti ìbáṣepọ̀ tó dánmọ́rán pẹ̀lú ọba àlá kì í ṣe oṣù Ramadan. abala méjì lètò náà pín sí abala tafsir sì jẹ́ abala àkọ́kọ́ níbi tí àwọn hàlùlámọ̀ àwọn àgbààgbà fún ọlọ́run gbà fún pẹ̀lú òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run ó ti máa ṣèdánilẹ́kọ̀ọ́ fún wa lórí oṣù alápọ̀nlé àti ọ̀nà mímọ́ Islam abala kejì sì jẹ́ àkókò fún ìbéèrè àti ìdáhùn níbi tá a ti máa jẹ ilẹ̀ àpò rẹsì gálọ́ọ̀nù epo òróró hajj alkuran alápọ̀nlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. bákan náà la sì tún rọ gbogbo ẹ̀yin ilé iṣẹ́ ńláńlá ilé iṣẹ́ kéréje kéréje a sì ń pe gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú tẹ́ ẹ fẹ́ fún wa ní ẹ̀bùn owó àti àwọn ẹ̀bùn jàǹkànjàǹkàn. bíi ilẹ̀ àpò rẹsì gálọ́ọ̀nù epo òróró hajj alkuran alápọ̀nlé láti fi gbé ètò lárugẹ. bẹ́ẹ̀ sì sí ẹ̀ka ìpolówó ọjà wa zero seven zero three eight two two six one six zero zero seven zero three eight two two six one six zero. Ramadan Kareem oṣù ọlá oṣù alápọ̀lẹ́. tó ẹ káàbọ̀ padà láti òkè láwọn ọ̀dà mi lójú wípé ẹ̀jẹ̀ gbádùn eré ìdárayá yẹn ẹ jẹ́ ń bẹ̀rẹ̀ láti ibi tí mo bá sọ ọ́ kalẹ̀ lápá bí ìbàjẹ́ bá ò bá gbàgbé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ nínú oṣù tá a wà yìí ibi ọjọ́ mélòó kan sẹ́yìn ní ìpínlẹ̀ Kaduna ní agbègbè kan tí wọ́n pè ní Kuringa níjọba ìpínlẹ̀ Jinku òun náà ni wọ́n sọ pé wọ́n kọlu àwọn ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ kan àti ilé ẹ̀kọ́ girama níbi tí wọ́n ti kó ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ pé àwọn ọmọ kéékèèké léńje léńje tí wọ́n jí wọn gbé lọ́ńbẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n jí wọn gbé òun náà ni àwọn agbésùnmọ̀mí òun náà ni wọ́n pè wípé àfi kí ìjọba àpapọ̀ tàbí ìjọba ìpínlẹ̀ tàbí èèyàn tí ò bá sanwó wípé kí wọ́n kó owó tó tó bílíọ̀nù kan náírà wá kó tó di wípé àwọn da àwọn ọmọdé wọ̀nyí sílẹ̀ ẹ má sì gbàgbé pé wọ́n kó àwọn olùkọ́ wọn lára àwọn ọ̀gbìn tá a mú wá fún yín lánàá òun náà ni wípé ìkan nínú àwọn olùkọ́ eléyìí tí wọ́n mú lọ òun náà ni ó gbẹ̀mí mì sí àkúlù àwọn àjínigbé òun náà ó yà ó láàárọ̀ òní yìí kó tó di pé mo múròyìn tààrọ̀ òní yìí wá lánàá náà bákan náà amúròyìn wá fi pé àwọn ọmọ ogun ni wọ́n sọ pé wọ́n ti dóòlà ẹ̀mí àwọn ọmọ kéékèèké yìí tí wọ́n tó méje ó lé ní àádóje one hundred and thirty seven ni wọ́n dóòlà ẹ̀mí wọn tí wọ́n sì fa àwọn àádóje lé gómìnà ìpínlẹ̀ Kaduna náà tí wọ́n fà lé lọ́wọ́ tí wọ́n sì sọ pé àwọn tó kù wọ́n wà ní ilé ìwòsàn tí wọ́n sọ kúlẹ̀kúlẹ̀ bí wọ́n ṣe gba àwọn ọmọ yìí fún wa ṣùgbọ́n ìjọba àpapọ̀ sọ pé àwọn òdúnàádúrà pẹ̀lú agbésùnmí òun sì sanwó àmọ́ ìwà gbọ́ báyìí ìkan nínú àwọn èèyàn tó jẹ́ pé wọ́n mọ́tì fún tẹ̀dọ̀ nípa ti tàbá ń sọ nípa ti ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà bùlámà bùkátì òun náà ló ti sọ pé kí ìjọba àpapọ̀ àti ọ̀wọ́n ọmọ ogun kí wọ́n wá ṣàlàyé o gbogbo àwọn nǹkan tó rọ̀gbà yìí bí wọ́n ṣe gba àwọn ọmọ kéékèèké yìí tí wọ́n bí wọ́n ṣe gbà wọ́n lẹ̀ wípé níṣẹ́ ló ń rújú sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà bùkátì yìí òun náà ló sọ pé àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà wọ́n ní ẹ̀tọ́ láti mọ̀ bí wọ́n ṣe gba àwọn ọmọ yìí sílẹ̀ nílé tí wọ́n jí gbé ní ọjọ́ keje nígbà tó ń sọ ilé yìí ó sọ ní àná ní ọjọ́rú Wednesday lórí ètò amóhùnmáwòrán kan ilé tí wọ́n ṣe nílùú Èkó tí wọ́n pè ní politics today ló sọ wípé kí wọ́n má pa ẹ ajá fún wa lọ́bọ̀ mọ́ ẹ má pa àfi fún wa léèbó ẹ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ báwo lẹ ṣe ṣe òní àti ṣe ìwádìí lóríṣiríṣi bí wọ́n ṣe sọ pé wọ́n gba àwọn ọmọdé wọ̀nyí bí wọ́n ṣe ní wọ́n gbà wọ́n là ṣùgbọ́n àwọn ìwádìí ọ̀hún náà fẹ́ rújú àbí pé àwọn ọmọ ogun kan jẹ́ agbódegbà ní pé ẹ fún wa ń díẹ̀ lọ nígbà bá fi díẹ̀ tó àwọn èèyàn lójú wọn yóò padà ọtún ṣàlẹ̀ pé ẹ má gbàgbé o pé àwọn ọmọ kéékèèké bíi ṣíbọ̀gì inú náà wà ńbẹ̀ nígbà àtijọ́ inú láyé ìgbà ìṣèjọba goodluck ebele jonathan gómìnà ìpínlẹ̀ kaduna ọbásọ́ni òun náà kéde e, ìtúsílẹ̀ àwọn ọmọ kéékèèké ọ̀hún eléyìí tí wọ́n gbà níbi tí ọ̀rọ̀ náà ti jẹyọ níbẹ̀ náà ni ọbásọ́ni sọ wípé gbogbo ọ̀rọ̀ wípé àwọn sọ owó kan wípé ẹ wo ayé sọ̀rọ̀ ní ìròyìn ẹlẹ́jẹ̀sì ni pẹ̀lú ìjọba àpapọ̀ náà ti sọ tiwọn náà pé àwọn ò san owó kankan ṣù láti ẹnu ẹni tó jẹ́ alákòóso fọ́nà tó ní ṣe pẹ̀lú ìròyìn ìyẹn Muhammed Idrisi ṣùgbọ́n o òun náà ni Bukati yìí ló ń sọ wípé ẹ jáde ẹ wá ṣàlàyé fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ẹ má gbàfin lọ́gọ fún wa mọ́ báwo lẹ ṣe gbà wọ́n lẹ̀ gangan ọ̀nà wo lẹ gbé gbà ṣe gbógun tì wọ́n ni kò sákọọ́lẹ̀ wípé bóyá ẹ pa àwọn ọmọ ogun kan èèyàn àwọn agbésùmọ̀mí kan àbẹ́ ẹ̀yìnbọn kan ẹ̀kọ́ ní ẹ ti kó wọn dé káwa náà sì wá gbà bẹ́ẹ̀ ẹ wo ìwé ìròyìn daily post òun náà ló gbé e jáde ẹ jẹ́ wo ó jọ kò jọ méjèèjì jọra wọn egun àti wọlé ẹ̀yìn àti wọlé egun ọ ṣàlàyé kúlẹ̀kúlẹ̀ fún wa lóòótọ́ èmi náà ṣe ń wo ní àṣekàwé yìí náà lánàá ẹ èròǹgbà tí náà ẹ fi ṣọwọ́ sábẹ́ comment section kí ni ohun tí wọ́n bá ọlọ́ṣẹ́ gbé kí náà ń gbà ẹ jẹ́ ń kúrò lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú tàwọn ọmọ Kaduna tí wọ́n gba ìtúsílẹ̀ báyìí ẹ jẹ́ lọ sínú ìwé ìròyìn ẹ punch láàárọ̀ ní gómìnà ìpínlẹ̀ Abia yun Alex Otti yun níjọba rẹ̀ ló ti sọ wípé àwọn ti ṣetán láti rí wípé àwọn rú àwọn àgbẹ̀ aróko sọ̀rọ̀ àwọn rú wọn lágbára nítorí bóúnjẹ bá kúrò nínú iṣẹ́ iṣẹ́ máa bùṣe o ó ní àwọn àgbẹ̀ tí wọ́n ń pèsè oúnjẹ ìpè àwọn ṣetán láti ró wọn lágbára láti pèsè iṣẹ́ lọ́pọ̀ yanturu fún àti ọ̀nà tí wọ́n yóò máa gbé ọ̀nà èrè oko wọn tí wọ́n yóò máa gbé gbà gómìnà àbíà ìyẹn gómìnà Alex Otti nígbà tó ń sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń ṣe ìfilọ́lẹ̀ àwọn ètò kan eléyìí tí wọ́n gbé kalẹ̀ fún ẹkùn ìdìbò àríwá ní ìpínlẹ̀ ọ̀hún náà eléyìí tí wọ́n gbé kalẹ̀ fún àwọn àgbẹ̀ ní ìjọba ìbílẹ̀ Bẹ́ndẹ̀ ní ìpínlẹ̀ ọ̀hún ibẹ̀ náà ni ó ti ń fi ìdùnnú rẹ̀ wọ̀ wípé òun ṣetán láti jẹ́ kí ètò àgbẹ̀ kó fẹsẹ̀ múlẹ̀ dáadáa ní ìpínlẹ̀ ọ̀hún ẹni tó ń ṣojú gómìnà yìí yún alámòjútó fún ètò ọ̀gbìn commissioner of agriculture ọ̀jọ̀gbọ́n arábìnrin monica irokwe òun náà ló sọ wípé ó ti ló ti ń sọ wípé lọ́dún twenty twenty four yóò ọdún ìkórè ọdún fún àwọn àgbẹ̀ ọdún tó jẹ́ wípé àgbẹ̀ aróko sọ̀rọ̀ iṣu wọn báyìí yóò máa ta bọ̀kọ̀ àbọ̀kọ̀ nítorí pé àwọn ti ṣe tán láti mú wọn lọ́wọ́ ó sì sọ lójú ilé tó sì sọ wípé nígbà tó bá máa fi di oṣù kejì oṣù kẹrin ọjọ́ kejìlá oṣù kẹrin oṣù tá a fẹ́ lọ mú yìí wípé wọn yóò bẹ̀rẹ̀ ní máa jẹ kùnkùn inú àwọn àǹfààní tó ti wà nílẹ̀ yìí lórí ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná ti ṣe mọ̀nàmọ́ná ẹ gbàgbé lánàá wípé wọ́n ní wọ́n rí fọ́nrán àwòrán mínísítà wa tó jẹ́ alákòóso fún ètò ìpèsè ohun agbára ẹ̀yìn bàbá adélábù wípé wọ́n rí wọn wọ́n di power bank mú pẹ̀lú fóònù wọn ẹni àná pèsè iná fún wa tó jẹ́ pé òun fúnra rẹ̀ kò tẹ̀ rí náà ẹgbẹ́ ẹni bá máa dájọ́ fún ní tìbí tọ́nu ẹ̀ láwò àmọ́ ẹ wá gbọ́ wọ́n ní kò jẹ́ kórìbẹ̀ kí ló dé tó fi ní kò jẹ́ kó rí bẹ́ẹ̀ ẹnìkan tó jẹ́ alákòóso fún tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo petrol lábẹ́lé minister of state uh, petroleum resources àti gáàsì yín right honourable ẹ̀pẹ́rìpé epo òun ló sọ lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ táwọn nínú rẹ̀ pé ẹ wo orílẹ̀-èdè nàìjíríà a ní afẹ́fẹ́ gáàsì eléyìí tó tó láti pèsè iná láti lè mú gbogbo bí iná ṣe iná mọ̀nàmọ́ná tó ṣe é ṣe mọ̀nàmọ́ná láti lè mú kúrò ẹ sì mọ̀ wípé ilẹ̀kùn tó ṣí sínú tó ṣí síta òun ló tó sì ríta o ẹni tó sọ̀rọ̀ yìí alákòóso ni mínísítà náà ni kódà ó jẹ́ alákòóso lẹ́ka ibi tó ń sọ̀rọ̀ fún níbi ìpèsè ohun afẹ́fẹ́ gẹ̀ẹ́sì eco ló ń ṣiṣọ́ lójú eléyìí nílùú àbújá níbi tí wọ́n ti ń ṣe ìjókòó àpérọ̀sọ kan ti tọlọ́dọọdún ilé tí wọ́n ṣe ti tọdún 2024 fún ẹ̀ka tó ń di sí epo rọ̀bì lórílẹ̀‐èdè wa nàìjíríà yẹn ministry of petroleum resources ibẹ̀ ló ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ti ṣetán wípé afẹ́fẹ́ gáàsì òun ni yóò máa ń kó ipa eléyìí tó pọ̀ nínú jẹ́ kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà ó gbé wọn sí àti wípé afẹ́fẹ́ gáàsì ni wọ́n fi ń pèsè ohun àmúṣagbára ìyẹn iná mọ̀nàmọ́ná ó sì sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé lára àwọn ìdojúkọ ilé tó tó tún dojúkọ òun náà ni àwọn ọ̀pá afẹ́fẹ́ gáàsì àti àwọn ọ̀pá epo ilé tí àwọn èèyàn máa ń gbé jẹ́ àwọn èèyàn máa ń bẹ́ àti wípé ẹbí àwọn ọ̀pá òun náà bí ó ṣe máa máa gbé afẹ́fẹ́ gáàsì ọ̀hún lọ síbi tí ó bá jẹ́ kí ó wà ṣùgbọ́n ohun tó fà jáde òun náà ni wípé ó jẹ́ ohun ìdójútì gbáà fún orílẹ̀-èdè nàìjíríà tá ní nǹkan yìí tó sì jẹ́ wípé nǹkan òun náà ní tún ṣì ń fìyà jẹ wá hmm, tán lẹ́dùnmarè yóò ṣàánú wa. ẹ̀yin tẹ́ ẹ sọ pé dangote ò dáa dangote ò dáa ẹ̀ wá gbọ́ o bó dáa bí ò dáa ẹ̀yin aráalé ẹ̀yin náà lẹ́rù ṣùgbọ́n Babájídé Sanwó-Olú gómìnà ìpínlẹ̀ Èkó ló sọ wípé ah. Hmm. Dangote rèé ló ṣe gudugudu méje àti yàyà mẹ́fà ẹ wá gbọ́ ẹgbẹ́ kan eléyìí tí Dangote fi lọ́lẹ̀ tí wọ́n pè ní Aliko Dangote Foundation ADF lánàá òde òní yìí ló bẹ̀rẹ̀ sí ní pín àwọn ìrẹsì òní ten kilogram ní o kí ẹ má lọ rò pé àpò ńláńlá kan tó bá lọ jápò ńláńlá kan ọlọ́run jẹ́ kí gómìnà gan lè dàgbé ọ̀tẹ́ńkejì ọ̀pin o fún àwọn èèyàn tó tó ọgọ́ni ẹgbẹ̀rún eighty thousand people òun náà ni wọ́n ni wọ́n pin fọ́ọ̀mù yẹn ní ìpínlẹ̀ èkó eighty thousand náà wọ́n tó wà lẹ́kọ̀ọ́ mélòó wà náà tó wà lẹ́kọ̀ọ́ wọn tó wà lẹ́kọ̀ọ́ máa lé mílíọ̀nù tọ̀ wọ́n ní ẹgbẹ́ Dangote gbìyànjú tiẹ̀ náà rẹ̀ ààrẹ fún ẹgbẹ́ Dangote group ọ̀hún náà yan alága fún gbogbo iléeṣẹ́ Dangote Aliko Dangote nígbà tí ó ń sọ̀rọ̀ níbi tí wọ́n ti ń ṣe àfilọ́lẹ̀ ìgbésẹ̀ ọ̀hún náà ní ìlú aláùsá ní ìpínlẹ̀ Èkó òun náà ni ó sọ nínú ọ̀rẹ́ rẹ̀ pé òun ṣetán láti bẹ̀rẹ̀ sí ní máa pín ìrẹsì oní ten kilogram yìí fún àwọn èèyàn tí yóò máa fi tó bíi mílíọ̀nù jákèjádò orílẹ̀-èdè nàìjíríà kódà ó sọ pé gbogbo àwọn ìjọba ìbílẹ̀ gbogbo tó wà lórílẹ̀-èdè nàìjíríà yìí tá a bá gbàgbé àní seven hundred and seventy four local governments ní orílẹ̀-èdè nàìjíríà ní pé gbogbo àwọn ìjọba ìbílẹ̀ yẹn wípé ibẹ̀ lòun máa gbà lọ́wọ́ tóun ò sì ní gba ìjọba ìpínlẹ̀ níbi tó ti ń sọ eléyìí ni wọ́n ti kọ́kọ́ pín àwọn ìrẹsì yìí fún àwọn èèyàn tí wọ́n wà níbẹ̀ níbẹ̀ lọ́ ti fi ọmọ ìgbọ́ ní bá a bá fi ìpìlẹ̀ náà lélẹ̀ tí eighty thousand people yìí òun náà ni ó dàbí ìpìlẹ̀ ilé tí wọ́n fi lélẹ̀ ní àná òde òní yìí níbẹ̀ ló tún sọ wípé bí wọ́n tún ṣe ń fi àwọn ìpìlẹ̀ náà tí wọ́n pín ìrẹsì náà lélẹ̀ wípé wọn yóò tún máa pín àwọn búrẹ́dì ńgbó gan wọn máa pe fọ́nrún èèyàn ní ìpínlẹ̀ gbogbo nínú ọ̀rọ̀ rẹ̀ nígbà tí gómìnà ìpínlẹ̀ Èkó ń sọ̀rọ̀ babájídé olúṣọlá sanwóolu òun náà ló máa gbóṣùbà káre o fún àlíkò dangote wípé àlíkò dangote ló máa mọ ìyà tó ń jẹ àwọn èèyàn báyìí tó sì mọ wípé àwọn èèyàn tó ń jìyà òun náà ló wá gbé ìgbésẹ̀ láti ṣígbà nínú àwọn èèyàn tí ó sì wo wípé ọ̀pọ̀lọpọ̀ owó lòun ń ná yìí òun náà ló fi wá sọ pé dangote o ní òde ẹ̀ wo èrè o ṣùgbọ́n ìgbàyé gbádùn àwọn èèyàn báyìí náà ló jẹ́ dangote lógún hmm, tọ̀ àkíkà ọlọ́run ó ràn wá lọ́wọ́ báyìí ẹ jẹ́ kúrò nínú ìròyìn yẹn kí n mú ìròyìn Daily Trust láàárọ̀ níyìí ó ní ohun tó ń dùn báyìí náà ní pọ̀ lọ́dọ̀ ẹ̀mí gómìnà ìpínlẹ̀ Sàfàrà tá ò bá gbàgbé ó fẹ́ doni lemọ́lemọ́ tóun èèyàn bá ti jẹ́ òun èèyàn gbé ó di wì ní ìpínlẹ̀ Sàfàrà àwọn ọmọ kéékèèké tí wọ́n ní wọ́n jí gbé ní ìpínlẹ̀ Kaduna wọ́n dà wọ́n mọ̀ ìdígbà téèyàn bá da màálù láti ìpínlẹ̀ Kaduna wọ́n dà wọ́n lọ sí ìpínlẹ̀ Sanfàlàní tá ò bá tún gbàgbé àwọn tí wọ́n jí gbé ní ojú òpópónà márosẹ̀ nílùú Àbújá wọ́n tún kó wọn lọ Sanfàlàní o wọ́n fẹ́ wá dàbẹ̀ ní wípé ní ìpínlẹ̀ Sanfàlà yìí eh, ibẹ̀ gangan ni headquarter of kidnapper tọ́ gómìnà ìpínlẹ̀ Sanfàlà ti pariwo síta ó ní ẹ má jẹ́ ń tọwọ́ tí ń tù mí bọnú àbí aṣọ gómìnà Dàúdà Lawal ti ìpínlẹ̀ Sanfara ló ti fi àìdùnnú rẹ̀ wọ̀n lórí bí ètò ètò ààbò ní ìpínlẹ̀ ọ̀hún bó ṣe mẹ́ẹ̀ tí ò tẹ̀ da ibẹ̀ ló ti sọ wípé àwọn ọmọ ogun tí wọ́n ń kó wá sí ìpínlẹ̀ wọn kò tẹ̀ tó ní iye bó ti ń wù ó mọ̀ ó tún sọ wípé bí wọ́n tún ṣe tó yìí òun ni wọ́n tún kó wọn kúrò ní ìpínlẹ̀ ọ̀hún òun náà wà ní gómìnà yìí ló ń rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba àpapọ̀ pé ẹ dákun ẹ dábọ̀ ẹ bá wa kó wọn wá ẹ jẹ́ kó máa bọ̀ wá òun náà ni gómìnà ìpínlẹ̀ Zamfara yìí òun náà ló ń pariwo kódà wọ́n ní ìfọ̀rọ̀wérọ̀ tí ìròyìn gbé jáde ìdí haúsá òun náà ló fi sọ̀rọ̀ ló sọ̀rọ̀ ní lédè bàbá rẹ̀ nígbà tí èèyàn bá fẹ́ fi àìdùnnú rẹ̀ àti bí nǹkan ṣe ṣe bí èèyàn bá fẹ́ fi wọ̀n ẹ mọ̀ pé èdè téèyàn gbọ́ dáadáa lèèyàn fi fi àwọn nǹkan bẹ́ẹ̀ wọ̀n òun náà ni wọ́n sọ pé ó ń bá wọn sọ̀rọ̀ ló ti sọ wípé àwọn ọmọ ogun táwọn tún ní gan ní ìwọ̀nba wọn ní àwọn kan eléyìí tí ó jẹ́ nǹkan ọmọ ogun tó tàbí wọn ní ọmọ ogun ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé òun ti ní ìpàdé pọ̀ pẹ̀lú ẹni tó jẹ́ alákòóso fọ́ọ̀rù ètò ààbò lórílẹ̀‐èdè wa nàìjíríà yìí ẹ̀wọ̀n ẹni tó jẹ́ olùdámọ̀ràn fún ètò ààbò lórílẹ̀‐èdè nàìjíríà nuru ribadu àti olórí àwọn ọ̀gá ogun new christopher musa láti lè ṣàlàyé ibi tí ètò ààbò tó ti gbé bàjẹ́ tó ti gbé wọ́pá pátápátá ní ìpínlẹ̀ sanfara òun náà níbẹ̀ ló ti ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ àwọn nǹkan tí ó sọ ní gómìnà Dáúdà Lawal ló ṣàlàyé o ní ìpínlẹ̀ sanfara wípé ẹ wò ó àní àwọn ọmọ ogun tó òun náà ló túbọ̀ fà á ti ìpínlẹ̀ sanfara tó fi ń rí bó ṣe ń rí òun àwọn tá a tún ní wọ́n tún kó wọn kúrò òun náà ni òun ẹ jẹ́ kúrò ní apá abẹ̀wọ̀n ẹ̀jẹ̀ ń lọ sí ibòmí nínú ìwé ìròyìn Punch láàárọ̀ níyé òun náà ló máa sọ pé lọ́jọ́rú Wednesday ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Jagaban fúnra rẹ̀ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n máa ṣe ìfilọ́lẹ̀ àwọn ìgbìmọ̀ kan o lónípa ìjáwùrì lóníkọmọ kébé láàárín oṣù mẹ́fà ló sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà ó máa yàtọ̀ kódà gbogbo nǹkan tó wọn ó máa padà wá dọ̀pọ̀ ààrẹ bọ́lá ahmed tinubu lọ́jọ́rú wẹ́nẹ̀dẹ̀ àkọ́kọ́ ó ṣe ìgbìmọ̀ ó ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni mọ́kànléní ọgbọ̀n kan eléyìí tí wọ́n sọ wípé wọ́n fẹ́ bójú wo ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà yìí lára àwọn ìgbìmọ̀ yìí òun náà ni igbákejì ààrẹ yan kazeem shettima ló wà bẹ́ẹ̀ òun fúnra ara rẹ̀ ààrẹ bọ́lá ahmed tinubu ó ní ẹ wo ẹ jẹ́ fojú ara mi tó òun náà wà bẹ́ẹ̀ ẹni tó jẹ́ ààrẹ fúnlẹ́gbìmọ̀ asòfin àgbà gọ́sùn òun náà wà bẹ́ẹ̀ o

lára àti àwọn tí wọ́n jẹ́ gómìnà ní ìpínlẹ̀ gbogbo àwọn náà wà ń bẹ̀ gbogbo àwọn wọ̀nyí òun náà ni wọ́n jọ parapọ̀ tí wọ́n jọ di ìgbìmọ̀ yìí o bákan náà ni wọ́n tún sọ wípé ààrẹ tún ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ ẹlẹ́ni mọ́kàndínní ogún kan wípé bí àwa ìgbìmọ̀ ẹlẹ́ni mọ́kànléní ọgbọ̀n yìí bá a ti bá ń wo bí ètò ọrọ̀ ajé bó ṣe fẹ́ máa lọ bá a ṣe fẹ́ máa pa owó wọlé àti bí nǹkan gbọ́dọ̀ ṣe máa rọrùn àwọn ìgbìmọ̀ kan náà gbọ́dọ̀ máa wà tó jẹ́ pé wọ́n gbọ́dọ̀ máa mójútó ètò ọrọ̀ ajé níbi tó wà yìí gangan wípé kò gbọ́dọ̀ yẹn gẹ kò gbọ́dọ̀ kú ń bẹ̀ iṣẹ́ tiwọn òun náà nìyẹn o ibẹ̀ náà ló ti ń sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé àwọn ìgbìmọ̀ wọ̀nyí wọ́n gbọ́dọ̀ máa ní ìpàdé lẹ́ẹ̀rìn méjì láàárín ọ̀sẹ̀ tí wọ́n sì gbọ́dọ̀ máa sọ tí wọ́n sì mọ́ gbọ́dọ̀ máa kó àwọn ìjábọ̀ wọn wá fún ó tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé òun fún wọn ní gbèǹdéke oṣù mẹ́fà kódà ẹ̀jẹ̀ ẹ̀sẹ̀ pé ó fún ara wọn ní gbèǹdéke oṣù mẹ́fà nítorí pé àwọn náà wà nínú ìgbìmọ̀ yẹn náà sà pé nígbà tí ó bá máa fi di ẹ̀yìn oṣù mẹ́fà nǹkan ó gbọ́dọ̀ ti ṣe kí ni ó gbọ́dọ̀ ti ṣe ẹnu rẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà yìí hmm ìgbà tó ń bọ̀ yé o ìgbà tó ń bọ̀ yé o nígbà tí ààrẹ ti dá ìgbìmọ̀ kalẹ̀ tí wọ́n ti wá ju ara wọn sí pé kódà èmi náà fẹ́ mójútó báyìí nígbà bá mójútó nígbà tó sì wáá fira wọn sí wọ́n tún fúnra wọn ní ìgbèǹdeke ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ ẹ kò ní bóṣù mẹ́fà kí gbogbo ẹ̀ kó tó wá rọrùn orílẹ̀-èdè tiwa náà dà kódà àwa gá máa dìpọ́tù èèyàn kúrò lórílẹ̀-èdè nàìjíríà torí mi ò tí gbọ̀n pípé nàìjíríà dìpọ́tù èèyàn àfi láyé ìgbà Ghana must go ẹ̀yìn eh, tí gbọ́ ọ eh, àwọn èèyàn náà máa gba físà wọnú ìlú àwa gan máa ṣakọ ipa ọmọ onílùú làwa náà táwọn èèyàn wa máa gba ìwé ìgbélú ní orílẹ̀-èdè wa eh, ìwé ìròyìn Vanguard náà ni mo tún fẹ́ mú láàárọ̀ yìí ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní ìlú Port Harcourt ni àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Rivers ni wọ́n bá ti mú babaláwo kan eléyìí tó jẹ́ pé kó máa ṣògùn àfẹ́ẹ̀rí fún ayán kó tún máa ṣògùn àdìnàkò fún adìyẹ òun náà ló láàyò kódà wọ́n sọ wípé àjẹkùnrin pọ́nbélé báyìí ń bàbá yìí ọmú pẹ̀lú àwọn ikọ̀ ẹlẹ́ni márùnléní ogún ìyẹn twenty five ẹ̀gànjì ilé tí wọ́n sọ pé iṣẹ́ táwọn yàn láàyò lọ́jọ́ ayé wọn ni kọ́ wọn máa já ọkọ̀ gbà nígbà ọkà lé ní méjì wọn ni wọ́n ti jẹ́ ọkọ̀ tó tó mọ́kàndínní ọgọ́rin wọ́n ti jẹ́ seventy nine cars wọn náà ni wọ́n ti jẹ́ gbà àwọn ọlọ́pàá òun náà ni wọ́n tún sọ wípé àwọn tún ṣíṣọ́ lójú ibi tí wọ́n jẹ́ ìgbàlẹ̀ èlé tó jẹ́ ojúbọ tí wọ́n ti ń lọ ṣe oògùn wọn níbi tí babaláwo yìí tó ti ń lọ rẹ àwọn ọ̀daràn burúkú yìí sínú oògùn débi wípé ọ̀wọ́ ò ní bà wọ́n ní báyìí àti babaláwo àtògùn àtẹni tó ń rẹ sínú oògùn ọwọ́ ti padà ló ti padà wá bà wọ́n báyìí ewé ti padà sóko ẹni tó jẹ́ kọmíṣánná fún ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún náà Ọlátúnjí Dísù òun náà ni wọ́n ṣàlàyé nígbà tí wọ́n fi ojú àwọn ọ̀bàyéjẹ́ òun náà wọ̀n ní olúléeṣẹ́ ọlọ́pàá tó wà ní òpópónà Moscow ní àná òde òní dísù sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé Chindube àti Anthony pẹ̀lú Kelechi àwọn ni wọ́n jẹ́ mẹkáníìkì o ṣùgbọ́n tó jẹ́ pé iṣẹ́ tí wọ́n yàn láàyò ni pé bí wọ́n ṣe ń ṣiṣẹ́ mẹkáníìkì àwọn gbọ́n jìbìtì ọgbẹ́ àtinúdá tó jẹ́ wípé wọ́n máa lọ jí àwọn kan gbà á òun náà ni wọ́n máa ni wọ́n máa ń ṣe ìyẹn kọ́ máa jí ọkọ̀ gbà kó tó wá di wípé ọwọ́ pálábà wọn ló ṣẹ̀dí báyìí tó ẹ jẹ́ kí n mọ́lẹ̀ kí n mọ̀ fi káàdì rẹ̀ ńlẹ̀ láàárọ̀ níyì nítorí àrí ọjọ́ àrí mùsùlùkùn nínú ìwé ìròyìn the nation láàárọ̀ níyì wọ́n ti gba ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà lámọ̀ràn wípé ẹ wò ó bó bá kọjú sí yín ẹ̀ta o bó bá kẹ̀yìn sí yín ẹ̀ta bó bá kẹ̀yìn nìkan kẹ̀ ẹ́ tèrò ara yín pa bọ́nà kan ò bá wọjà ẹgbọ̀nà míì wọ bẹ́ẹ̀ bí gbogbo ọ̀nà tẹ bá ń gbà ní gbogbo ìgbà lórí ètò ààbò bí ò bá fẹ́ ṣe nu rí ẹ̀ẹ́dẹ̀ wọ́nà míì kẹgbà ọ̀rọ̀ yìí ló máa ń jẹyọ jáde o látẹnu olùṣọ́ àgùntàn kan olùṣọ́ àgùntàn Francis Olúbàǹbí níbi ìpàdé eléyìí tí àwọn kìrìsìtẹ́nì kan tí wọ́n ṣe ti tọdún 2024 èyí tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Èkó ibẹ̀ ní olùṣọ́ ìgùtàn yìí ló ti sọ pé má jà parọ́ lóòótọ́ àti lódodo lámọ̀ wípé ìṣòro ń dojú kọ orílẹ̀-èdè Nàìjíríà ṣùgbọ́n àwọn olórí wa wọ́n tún lè ṣe dáadáa jù báyìí lọ o nítorí ẹ̀ ló ṣe pé pé ẹ wo ẹ tún wá ọgbọ́n míì ẹ wá ìpinnu míì eléyìí tí àwọn agbésùmọ̀mí tó yẹ kí ti mọ̀ mọ́ yín ẹ tún kúrò ńbẹ̀ ẹ jẹ́ kí wọ́n tú nìyí pẹ̀lú nǹkan míì ó ní tá a bá tẹ̀síwájú láti máa lo ọ̀nà àtijọ́ láti túbọ̀ máa ṣe àwọn nǹkan ibì kan náà la máa wà fífi omi adágún o kọ̀ náà ló máa máa ṣe o bí jíà ọkọ̀ kan tá a gbọ́dọ̀ dárúkọ rẹ̀ ẹ náà ló sọ wípé bá a bá tún gbé ìgbésẹ̀ láti ṣe àwọn nǹkan míì òun náà ni yóò nà wá lọ́wọ́ o láti lè tún kúrò ní ìpele tàwa olùṣọ́ àgùntàn Francis òun náà ni wọ́n sọ eléyìí tí ìròyìn ìwé ìròyìn The Nation tó gbé jáde ní àárọ̀ ní ọlọ́run yóò ran ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa nàìjíríà ọlọ́run yóò ràn wọ́n lọ́wọ́ àwọn ìròyìn tá a náǹfààní láti mú wá fún yín láàárọ̀ yìí òun náà nìyẹn títí dọ̀la tá a tún máa fi pàdé rí àtàláfíà náà láwọn ẹ má gbàgbé láti máa kàn sí wa lójú àwọn òpó ìkànnì ìbánidọ́rẹ̀ wa gbogbo lójú òpó facebook gbàgede ìmọ̀ with aláwìí adébáyọ̀ lójú òpó instagram ah lójú òpó youtube bàbá gbàgede ìmọ̀ tv lójú òpó instagram gbàgede ìmọ̀ underscore twenty two